kí ló dé tó ń you don't have to worry yourself She be bolu, ló single handedly jọ ring lọ́wọ́ ẹ tó sọ fún ìyàwó ẹ and what's your business what's your business lalukan <coughs> why are you here i mean why did you come back from London are you here to threaten me or to take my wife. your wife. yes my wife but you said you don't want her anymore so what's your business.

adúfẹ́ onílówó tó wá ní ìrẹsì mi adúfẹ́ onírẹsì dé adúfẹ́ onírẹsì ó yẹ kí ẹ pẹ̀sẹ̀ fún mi adúfẹ́ onírẹsì dé ẹ̀fọ́ mọ̀ ilé owó tó bá ní. ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn adúmọ̀ orí rẹ̀ sì dé o. adúmọ̀ orí rẹ̀ sì dé o. adúmọ̀ orí rẹ̀ sì dé o adúfẹ́ orí rẹ̀ sì dé o adúfẹ́ orí rẹ̀ sì dé o ẹ bá ọmọ yín lọ́wọ́ kó gbádùn ìrẹsì lọ àdúgbò ó yá o lẹ́yìn ẹ̀yọ kan tó kù yìí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìgbà tó bá di lọ́la tẹ́ ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ gbà lẹ́ni tó bá di lọ́la màá wá fún yín o ó yá ó yá ó yá ẹ̀yin náà lọ́dọ̀. ẹ ṣe fàájì o ẹ ṣe fàájì o ẹ ti bá àbí. ẹ rọra o ẹ kú rí o ẹ kú àwọn kégùn ẹ kú jíìmù ṣé jíìmù dùn sára fúyẹ́ èmi tiẹ̀ ń wò pé tẹ́ ẹ̀ bá ní wò pé ọgbọ́n yanu àṣìírè sùn ẹ mọ̀ pé ọpọlọ tèmi náà mọ wà nílẹ̀ kọ̀ọ̀kan èmi rò pé ìgbà tí epo ti di tó dì ní ìsìn títí lọ bí àpò kan pa lítà èyí tẹ́ ẹ̀ fi ń gbé epo lọ tẹ́ ẹ̀ ń gbé epo bọ̀ kẹ́ tẹ̀ mọ bẹ́ẹ̀ òkè tẹ́ bá ti dókè kẹ́ bẹ́ẹ̀ lẹ̀ kẹ́ tún gòkè padà kẹ́ tún bẹ́ẹ̀ lẹ̀ ẹ ní pẹ́ dáyẹ̀tì báwọn. báwo ni wọ́n ṣe máa fíìl ah bẹ́ẹ̀ máa kọ̀ǹdíṣàn wọn ni <laughs> àsùké ni wọn òkò wọn sì wà. wọ́n gbọ́dọ̀ sókè torí nítorí tí wọ́n ń ṣe yẹn òun ló mú wọn sókè wọ́n lè má sọ̀tàn fún ẹ dáadáa torí kéèyàn máa fò lókè kó máa bọ́ sísàlẹ̀ at the end of the day èèyàn máa sókè náà ni. ọkọ mi dà mọ́tò ẹ̀ dà. ṣé dadi. mọ́tò ọkọ mi dà. wọ́n stroke jáde around us wọ́n stroke. tí n bá ní kí n sọ̀rọ̀ tó wà nù mí fún ẹ you won't like it torí tí mo bá fi stroke yẹn ṣépè fún gbogbo ìdílé yín you won't like it jọ ṣẹ́ni tó gbé mọ́tò tó máa ń stroke jáde ni. stroke when the surroundings apart from the <laughs> corner. this full of surprises. mọ́mí ti ń bọ̀ mọ́mí ti ń bọ̀. Woo! Happy wedding anniversary! Congratulations! Congratulations! Oh, thank you so much. Ah, tell me no. Ẹ kẹ́lẹ̀ yìí àti bàbá yìí. Àbúrò mi ṣe àlàáfíà. Àlàáfíà. It's a lie. You are wonderful. You are wonderful. You have been a good wife. Ìyá Adùnfẹ́. Adùnfẹ́ ni. Ìyá Adùnfẹ́. Adùnfẹ́ lọ́mọ àdùfẹ́ mi àdùfẹ́ mi àdùfẹ́ tèmi nìkan. ẹ ṣe ma thank you so much. congratulations happy anniversary. hello darling how are you. ah What's your fiance. sorry lọ ṣe nǹkan ni boy sent his greetings. ọ̀họ́ miracle ti ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ darling thanks for coming. Oh, ọ̀rẹ́ mi oh, oh. aláìjọ mi i will love you forever. ọwọ́ àdùfẹ́ mi ayé mi I will love you forever. Sweetheart, I love you. I love you. I love you so much. I love you too. Congratulations. Congratulations. Congratulations. Daddy, congratulations. Thank you so much. Happy anniversary, Happy anniversary, mommy. Thank you for that Ah, mommy, congratulations. Oh yeah, yeah, yeah, Let's start. Let's start the party. Let the party begin, oh. eh, man. Hey, come on, Oh yeah, yeah, drinks. ẹ̀mí ẹ̀ á gùn ọjọ́ ẹ̀ á dalẹ̀ wà á bọ́mọ jìnnà ah, wọn náà ò jèrè ọmọ ojú òní tiẹ̀ wà á soríire dalẹ̀ thank you very much you are great ó yà àyà dáadáa yà á lọ ẹgbẹ́ ìwà many years ago mo ṣe àrètò iṣẹ́ mi ò ní lọ bẹ́ẹ̀ it's a good life yes o come serve your mom serve your mom serve your mom serve your mom son son make sure when everybody's leaving we pour the back. down cheers cheers cheers cheers cheers baba ṣe é ṣe rántí díẹ̀ cheers cheers cheers. mi ò ta mi ò sí. jáde wá ta. ṣé mo pè é ni ṣé o gbọ́ mú fún ni àbí mo fọ̀rọ̀ lù ẹ́. ẹ mo rí i pé ẹ log out lẹ́ẹ̀kan ẹ tún log in báwo pé bẹ́ẹ̀ ṣe log out ẹ log in yìí ṣé application ní dispatch. o ò dẹ̀ gbẹnu ẹ sọ ṣé wọ́n rí mọ́ mi nù lé láti àárọ̀ ni ṣé time o ò rí pé time ti lọ ni ṣé kò yẹ kó ti dé láti ìgbà tó ti lọ ah. o dẹ̀ ń béèrè foolish question lọ́wọ́ mi ah, lọ́rọ̀ rádaràda wo nìyẹn. ẹ má bínú ó tó torí ó tó torí ah àwọn sùn sẹ́rí eégún tó gorí páànù tí ń ṣe match pass àwọn èèyàn ti mọ̀ pé káfíńtà ló gbé bẹ́ẹ̀ sí ń jáde lọ́kàn tèmi náà ti sọ pé ah, torí mọ̀dàmú lọ́gà fi ń jáde báyìí ẹ wá máa gbọ́ ọ̀gá ẹ mọ̀ pé sóńdù òfun ọ ẹjọ́ lọ́wọ́ sóńdù òun tó tẹ́ bá dúró báyìí kò sí tí ò lè ṣẹlẹ̀ ẹ ti yín ṣiṣẹ́. ó dẹ̀ gbà tí ewu ní wotowoto tó sọ yìí kí ló ṣẹlẹ̀. mo ti ṣẹ́ẹ̀tì tébù ni sà. ó rí gbogbo yóò ṣe wá pé báyìí ó jẹ́ oṣù wo mo fẹ́ jẹ ṣé tí mọ̀mí wà ló tébù tẹ́ ti ṣe mọ̀mí mọ̀mí dà where is Adufe where is my life i'm not seeing my life you are saying kíni kan wà lórí tébù stupid stupid set of people. ẹ̀wé làkà èrè lè gbé gbogbo ìtẹ́ ìwé o. sorry sir sorry sir. ọkùnrin bí ọ̀gá ṣọ̀wọ́n. Hmm. Eh, kí ló rí. ọ̀hún jẹun tó ọba ti rí mọ mi. Ah. Ah. ẹlẹ́dàá mi ṣàánú mi o jẹ́ kí n pàdé ọkọ bí ọ̀gá o. Eh. Ah ta ló sọ̀rọ̀ kan. èmi ni. ìwọ ló sọ̀rọ̀ kan. Ah. ìṣèyàn sẹ́rẹ̀ kó wèrè kọ̀sẹ̀ ń sẹ̀jẹ̀. <laughs> ṣé wọn náà bẹ lára àwọn obìnrin tí a ronú bá wọn akin méjì lóbìnrin fẹ́ máa ní ọkọ wọn ni wọ́n fẹ́ kọjá akíndèdèrìn àmọ́ ọmọ wọn akíkanjú wọ́n fẹ́ kọkọ jẹ́ ìwọ náà fẹ́ fẹ́ akíndèdèrìn lọ́kọ ìwọ ìwọ ah. ìwé ìwúra rẹ ni ìwúra rẹ ni àyà níbi ọpọn búrẹ́dì orí níbi ayọ̀nù eléèdú mọ̀mọ́ pé yọ̀mọ̀ gbóná torí ẹ̀ ń fọnà sí bẹ́ẹ̀ ni ah. ìjú wọn náà wà ní ìbẹ̀rù ọlọ́run ọkọ̀ báyìí. tó gbádùn Ah, ah. kí n tẹ pẹ̀lú tèmi tèmi kan tó ń mi ni mo tọrọ fẹ́lẹ́ dá mi. Ah, pé gbogbo àdúrà tó ń ṣe yìí ò lè gbà gbogbo tèmi ń retí ni pé káwọn ẹbí rẹ̀ ọwá kan wá gba sálárì tó ń pọ̀ ní ọmọ gbogbo oṣù tó lóòrè lówó ká tó ń pín ìtò kóbọ̀ jù wáyẹ́kì ni wọ́n ní wáyẹ́kì wọ́n lẹ́mẹ̀rin ló ṣe tóore mú wọ́n ní ẹsẹ̀sẹ̀ bọ́ jókè rẹ̀ tó fún mẹ́sàn-án ẹni mẹ́ta tí mẹ́ta wọ́n ní ló mú èmi wá pé táwọn ẹbí rẹ̀ bá wá ẹ̀yin bá wọn sọ̀rọ̀ wọ́n kàn wá sọ̀rọ̀ wọ́n wá tọrọ mi wọ́n sì fi one million ṣe sacrifice àmọ́ ẹni máa mú ọ o ẹ kàn fẹ́ ṣe housewife full housewife ilé lọ́ọ́ máa wà ó sì máa bí. àbọ̀ àbọ̀ gbádùn ah, ah, ta ni ẹ tó mú gbogbo ẹ̀kẹ́ tó fi ké làásìwọ́ náà ń sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ bàbá ẹ̀ ni mò ń tẹ̀lé kì í ṣe irú wọ. fún bàbá wa ndé àbọ̀ gàbé lò ah, ìwọ hotel náà bàbá ó lè gbé bàbá bó ṣe rí i. kí ló ṣẹlẹ̀. ìwọ Ọlọ́run ta ló fọ́ndà fallacies tó fi náà wọ tílà. ọmọ náà ọmọ náà bẹ́ẹ̀ ti rí ni. ẹ wọ́n rí tó bá tà ó sì ti wọ́n ní pé. yóò ya wèrè yóò ya wèrè tún gbà mí. ẹ̀wọ̀n wọ́n ti sọ fẹ́ wọ́n bọ̀ tágídì ìdí ẹ̀mí ìgbérí àwọn. èmi ò gbé bẹ́ẹ̀ lára tiwọn dẹ̀ kí wọ́n bàtà ní ti gànjọ́ Sunday lọ́mọge bá wá mi wá àdìsá ń ọ̀wọ́n yọ̀bọ lọ́mọge bá wá ọ̀bọ̀ lọ́mọge bá wá àdìsá ń ọ̀wọ́n yọ àdìsá ń ọ̀wọ́n yọ̀bọ lọ́mọge bá lè ó ẹ̀yin sọ̀rọ̀ ọmọlẹ́bí ayé ìgbóyìnbó láti dé akínlẹ̀ yẹ́ lóní tí ń bára ọmọ tó wù mí kí n mọ̀ pé àṣàbí i love you àṣàbí i love you ṣé dáradára tó ṣe nídìí mọ́tò lélẹ̀ ó dẹ̀ mọ̀ pé mo fi ń jáde anytime from now kí ni meaning gbogbo eléyìí now what's the meaning of this ìkọ́ tó yẹ kó gba eh, eh, eh, twenty minutes ó máa ma lo five years lórí ẹ̀. don to be ó ti fẹ́ parí. don to be don okay. to be antenna náà ló kù tí wọ́n fẹ́. Ah, okay àdùfẹ́ máa tó jáde sí ìwọ náà ṣàmọkọ ìyá ẹ̀ ó máa deal pẹ̀lú ẹ̀. ó fẹ́ parí. Mm, àtẹ̀fẹ́ máa fẹ́ ṣàṣàjọ a máa tí ò pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ òun náà ni ò ṣe subtitle ẹ dákun kí ló dé kí ló dé náà sọ́gọ̀ òfura ni ẹ bọ́gọ̀ bá tiẹ̀ wá fura ẹ bọ́ yẹ kí ìyá wọn fura nígbà tí yàn wà láyé tọrọ gi ìgbàgbé bọ́ bá wá kú kọ́ àfikọ́ lọ́ọ́rọ́ gi òmọ̀ ah, ah, sì ń wo ọ̀gá báyìí wọ́n ò rí pé wọ́n ti change cast ọ̀gá ni wọ́n sì ju ẹ́ńjìnì kó nu Toyota dẹ̀ lọ gbé sínú fòsì torí pé ẹ́ńjìnì Toyota iwájú ni máa wà àwọn Volkswagen ní ẹ̀yìn lọ́pọlọ wọ́n máa ń wà wọ́n ti kọ́ ọ̀pọ̀lọ̀ gà sẹ́yìn ẹ̀hẹ̀n ẹ wá rí ọjọ́ kan ní máa bímọ ìgbójú ni wà tọ̀ èmi ọ̀ wà kọ́ yàfọ́ galoni. lónìí èmi ah, mi náà bímọ ọkùnrin mọ̀lẹ́kì ń bẹ́ńlẹ̀ àti kọ́ládé ń wà kọjá fún wọn mọ̀dámú pè mí lẹ́ẹ̀mẹwàá ń sì dáhùn ìní dáhùn lẹ́ẹ̀kan tí wọ́n bá pè mí tó tó fọ́tì yes what can I do for you. Ah, ah. nuru. yes ma. <laughs> olùwà mi o. o ti ṣe mọ́tò ìtọ́ni. mo ti ṣe tán o ti dọ́ọ̀nù náà ní kí n kan nu gbogbo ẹ̀gbẹ́ mi ló kù pé. kí ló dé tó ní bọ́sibẹ̀ kọ bẹ̀rẹ̀ sí nínú fún mi jàre ẹlẹ́jọ́ òsì ẹlẹ́pẹ̀ wọ́n fi ṣẹ́ ni tó dẹ̀ mọ́ pé mi ò gbúdọ̀ pẹ́. sáré lu kíákíá gàrí kọ́ nìkiri mo bá ṣe sọ bọ̀lọ̀bọ̀lọ̀. mo ti lọ o o ti parí ma. bàbá dẹ̀ ní pé kó máa lọ lẹ́sìn ẹ máa bẹ̀rẹ̀ kó òsì ẹ kínní iṣẹ́ tẹ́kọ̀ ẹgbẹgbẹ̀rún wá ṣe bí ẹranko nukiri fún mi jàre. I feel good. da da da da da da da da da da da da. oh give you Okay. I'm gonna, I'm gonna, yeah. Shakara, then take over. Take the Yeah. Stop it. Is that how they open mouth? You do like this. Yeah, a book in here. Yeah. Uh, uh. Stop. Okay. I'm not waiting. Yeah, Jonah, last one, last one. I love you too. Mm That's what I want. Mm -hmm. well, I don't want that. I want something else. Oh. Hmm? I want something else. I want something else. Like what? <laughs> you're a <laughs> bad boy. I want <laughs> you something know, else. Like what? Mm. Mm. hey, baby. More. Come on, mommy's around. More. Do you know that? Oh, all right, mommy, mommy, mommy. Mommy can come anytime. Do you know? Mommy, Monkeys. Alright. Mm-mm. Mm. Kiss. you a bad boy, you know. Kiss. kids. Ah. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹwọ ẹ má pa mí ẹ má pa mí ẹ má pa mí ẹ má pa ẹ má pa mí ẹ má pa what happened ó it's a dream it's a dream calm down calm down what happened kí ló No, no, no, calm down. It's just a dream. When you come on the no, no, nobody can kill you. You got me, eh? Allah, aláyẹ̀ is so real. Oh, eh, eh. Wọ́n fẹ́ pa mí ni o. How many seconds mo ti fi ẹ́ lé? Ah. Wọ́n fẹ́ pa mí. How many seconds mo ti fi ẹ́ lẹ̀ ah. ah, Nobody nobody can kill you. You got me, eh? And I got you. Kò sí nǹkan kan, it's me. Eh. Let's sleep. Sleep. Yep, yep, yep, yep. Yippee, yippee. Ìyanu bolo dẹ̀. Mọ̀mí, Àníkẹ́yẹ́ pè mí ní ìyanu, ó ní ìyanu ìyanu gbogbo ìgbà. Miracle lorúkọ mi, miracle. Ẹ jọ̀ọ́ jọ̀ọ́, má fi yẹn lo èmi. Ìyanu làwa sọ ẹ́ ìyá ni bàbá ẹ̀ sọ ẹ́ kó tó di kó jáde láyé òun ládẹ fi pè é títí tó fi dàgbà ó máa dàgbà tó máa sọ pé wọ́n miracle bá ti pè é ìyanu ẹ lè máa lọ pera yín miracle lọ. ìgbà náà nǹkan sẹ́yìn mọ̀ pé Máyọ̀wá ló di mayor and Kàfílà ló di káfí. so ìyanu local miracle. jọjọjọjọjọ ní orojọ lórí yẹn bó ló lọ. mo fẹ́ sáré dọ́dọ̀ ìgbọ́n mi. ọ̀dẹ̀gbọ́n ẹ̀ ah, ó ti ẹ̀dá hmm? jọ tó bá ti dọ́hùn bá mi ràn létí pé ohun tó lóun fẹ́ fún mi kó gbà á bọ̀ ni mo ní kó fi ilé ẹ lọ́wọ́ báyìí kó máa mú bọ̀ ni o. ok wọn sọ fún ọ. o gbọ́dọ̀ dúró kó kí ni mò ń wò lọ́wọ́ ẹ̀. Hmm? kò sí nǹkan kan mọ́ mi. ẹ má wulẹ̀ tọ́jú ẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò mi ni mò ń wò lọ́wọ́ ẹ̀. Oh, oh, lè gbé mọ́tò tún jáde. mọ mi ẹ jọ náà. èmi náà múra mo fẹ́ jáde ni. mọ mi ẹ sọ pé fẹ́ jáde tẹ́lẹ̀ náà. mo dẹ̀ ti fẹ́ jáde báyìí sí. irọ́ ẹ kò lè jókòó kẹ́ máa wo tv tẹ̀bí júùsì nìyẹn àbí kí lẹ̀ mú mọ mi ẹ jáde. o ò lè gbé mọ́tò tèmi jáde fi kọ́kọ́rọ́ mi sílẹ̀. wá fi Sibi fi sórí tébù fún mi kí n máa rí mi fi síbí ni mo sọ fún ẹ mi mi ìjà mi ìjà mi ìjà. pẹ́ náà wọ́n ẹ̀dẹ̀ jù ọ́ náà ẹ̀ sọ fún mi fẹ́ jáde náà. fi kọ́kọ́rọ́ mọ́tò mi síbí. má jẹ́ bísí bẹ́ẹ̀ jẹ́ ń lò náà. máa má lo mọ́tò mi náà. no. i mean mi ní pẹ́sẹ́. no. mọ́tò yìí máa ń fit mi náà ó dà ọ̀dà five minutes. no. màámi màámi. drop my key. ó dà ẹ lè pè mí ní ìyanu. mo wà ókè. síbi ò ti dẹ dúró báyìí. <sighs> kò tí ì pẹ́ náà bẹ́ẹ̀ yẹn. o ò ní bínú sí mi o èmi àti mọ́mí là ń sort one or two things nínú ilé. ẹ jọ ẹ̀gbọ́n mi ẹ ní bínú fún nǹkan tí mo fẹ́ sọ fún yín yẹn o ṣé ẹ̀yin ò fi wípé ẹ lè wá better sweet name tẹ́ lè máa pè àwọn yín yàtọ̀ sí mọ̀mí mọ̀mí tẹ́ máa ń pè wọ́n. èyí tó kí bá àdùfẹ́ tèmi àbí ayé mi ìfẹ́ mi wo tóbìnrin bá ti wà tó bá ti nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ dénúdénú tó ràgàbó báyìí tó ràgàbó fámílì ọkọ ẹ̀ the best name to call such a woman is mommy that's why i call her mommy ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn wọn kò wọ́n understand ní bó dẹ̀ ṣe explain ẹ bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ti as a mommy lọ́ máa ń pe oríyàn bẹ́ẹ̀ yẹn. ó ti yé mi kò burú ẹ jẹ́ ìran nǹkan tí mo bá wá so ẹ̀gbọ́n mi báwo wà ní pẹ̀lú ibi tá à ń lọ báyìí ah, ẹ ti gbàgbé ni. ah tó tọ́ mà ní ṣé mo ti gbàgbé o ìgbà tí wọ́n sọ pé òun béèrè mi gan mò ń wò pé àṣé ah, kò sí o ó àdẹ̀ni lè lọ mọ́lé nìyí torí nǹkan tí èmi àti mọ́mí ṣe nulẹ̀ yẹn ah ó need maximum attention mi ah no no no no no no no ah, i'm a fix another time ni o àbúrò má bínú ah, but kí ló tó wá ń dájọ́ kò síbi wọlé kó mú nǹkan kó jẹ nǹkan náà. no no no ẹ̀gbọ́n mi mi ò jẹun kódà gan mọ́mí rán mi sí wọ́n ní kí n gbà nǹkan wá. má wọ orin pàtí mọ́mí má pè wọ́n wọlé kó wá nǹkan jẹ mọ́mí wọ́n dúró dè mí. Hey, Madam Ike. Something is wrong with my brother. Something is definitely wrong. Kí àgbàlagbà bírú títí wọn kọ́ dé máa pè ìyàwó wọn ní mọ̀mí mọ̀mí tíyàwó Adéṣì wà láyé. Ṣé lè nọ́mà? Kò nọ́mà kankan bẹ̀ ẹ̀yin ká ìsìn ẹ̀ bọ́ pẹ́ ti dàgbà o ẹ ṣe ń ṣe bí ọmọdé. ẹ pẹ̀lẹ́ mà ẹ ra mà yes ma. ẹ pẹ̀lẹ́ madam. guys do you know what I, I love this gathering. Mm mo love bí gbogbo wa ṣe gbà bí the catching up you know good old days mm. ah man it's lovely it's been long ó ti pẹ́ man. well i'm happy you are happy. Hmm. ṣé o wàá rò pé irú kan bá irú gathering yìí ó dáa bàjẹ́ ká máa ní once in a month. torí àti ṣe gathering báyìí ó ń kọ́ ni problem kọ́ládé fúnra ra ní major problem two things one excuses ló máa máa fún gbogbo wa thank god pé a tún wá sílé ẹ̀ báyìí if not bóyá àbá tiẹ̀ má tún rójú ẹ̀ ńlẹ̀. Eh, kò wá rí bẹ́ẹ̀ o mi ò ń ráyè ni. Eh, eh, ṣùgbọ́n nínú kò sáyè lèèyàn ti máa ń wáyè ọ̀rẹ́ ni gbogbo wa now? at least àti dẹ̀yàn kan èmi tí ó jẹ́ pé estate mi ò jìnnà sí bíbáyìí ẹjọ́ mo ti fojú rí ẹgbẹ́ the last time tèmi àti ẹjọ́ fojú ríra ìgbà tí mọ́tò ẹ break down ẹnu kan ló pè mí mo dẹ̀dẹ̀ lóhùn ṣùgbọ́n láti gbà yẹn ni mi ti rí ẹ how many months ago n sìn. ẹ ṣé ẹ mọ̀ tó no ẹ jẹ́ ká ṣe báyìí a ṣe plan a particular day ká dey work towards it to hang out èmi á discuss pẹ̀lú mọ́mí and it's gonna be a deal. Uh okay chairman planning committee ó ń lè mi máa pè ẹ́ báyìí ó yá mú date àwa ráyè àbírọ̀ ni ẹ so let us pick a date ìwọ́dọ̀ ẹni kò mú. bó ṣe wà yẹn ọjọ́ tẹ bá mú nǹkan ló máa kọ́kọ́ yẹ. ẹ <laughs> eh, no mi ò lè yẹ báwo mo ṣe máa mm. yẹ guys ẹ máa ní láti máa lọ báyọ there is a small issue Mummy just dropped a message pé kí n mú òun ní mall she get as per weekend things now. <laughs> Eh, ṣé kí gbogbo àpéjọ máa lọ papọ̀ ṣèbí mọ́ọ̀lù ni adẹ̀wọṣọ gidi sọ́run oh. as usual. Eh, ṣé bá a ti sọ pé a máa mú date ẹ jẹ́ ká keep to that date. Eh? ẹ wò ẹ ẹ eh, kíní kan wà tí òye yín ẹ wò tó nílé bá ti ń fi àtàrí iṣu àlejò owó ilé kan. ẹ eh, eh, eh, ní sùúrù pé ẹ ní sùúrù pé. ah lọ́tọ̀ọ̀tọ̀ èmi ò ní bínú sí ẹ tí n bá bínú mi ò ní parí ọtí mi ṣùgbọ́n jẹ́ bá ń gbé bá ń gbé jẹ́ mú kínní. báwo ni miracle. ó wà ókè. ìyá kọ́ládé ńkọ́. wọ́n wà. báwo ni o máa kí mi. Ah, wọ́n ní kí n wọ́n tún sọ pé kí n fọgbọ́n rán yín létí pé ah báwọn ọmọ kan tó ṣẹlẹ̀ pé àláwáǹsì wọn ó dà dìlé. yeah that's true that's true nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ń rò lọ́kọ̀ mi pé kí n increase allowance mi yeah torí um, same amount la fún wọn over time so mo wò pé ah, káti ẹ eh, gbé lọ sókè díẹ̀ but hmm. èmi àti àdùfẹ́ ah conclude kó tó travel She is not in the country at the moment ó travel ó lọ ṣe one or two things ní Dubai so um, once she comes back we will conclude and i ma get back sí mọ́mí um, Kọ́ládé ṣó yẹ ẹ́ sìn yìí so kì í ṣe pé it's for the better mm. Mm, it's for our own good so kọ́kọ́ ní sùúrù díẹ̀ just for some days. Mm. Mm. since it's for the better ni kò burú. bóyá tẹ bá pè wọn ẹ lè explain fún ẹ. Mm, kò sí problem. báwo wà ní pẹ̀lú travel plans mi tó ti ń pẹ́. ẹ ṣùgbọ́n kí tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ti ìyá Kọ́ládé náà ló ṣẹlẹ̀ sí ti tiẹ̀ ṣó get èmi àti mọ́mí àti conclude kí ó tó travel so um, once she comes back a máa sọ̀rọ̀ ṣe mọ̀ pé mi ò lè ṣe anything behind uh, eh, Madufe so tó bá ti dé a máa conclude on the particular amount ṣe mọ̀ pé o máa need láti a lot of things tó fẹ́ rà and um, all the expenses so let her come back we conclude and get back to you ẹ̀gbọ́n mi ẹ fún mi ní open check ẹ sign part yẹn ṣùgbọ́n ẹ sọ fún mi pé ó dìgbà tí ìyàwó yín bá ti dé ló tó sign part wọn gbogbo hmm. ilé ló ń fa delay ẹ tún sọ fún mi pé kí ní sùúrù kí ní sùúrù ṣé ìyẹn mọ̀ pé gbogbo ilé ló ń cause delay yẹn ni ṣé ẹ jẹ́ ń bèrè lọ́wọ́ yín ṣé ẹ lè take one single decision láì consult ìyàwó yín ni torí nǹkan tẹ́ ń ṣe yìí nǹkan tẹ́ ń ṣe yìí kò yé mi náà kò make sense tó bá yẹ pé ẹ ti jẹ̀fọ́ kẹ sọ fún wa nítorí as a man of the house ẹ weak ah, lójú mi ẹ weak. mẹ́kùn will stop that ṣé mo pé ayé mi ló ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn ni what's the meaning of that no don't do that again i don't like it that's my wife. ẹ wo ẹgbẹ́ mi mi kí ẹ̀ tẹ́lá like it or not ah kí ló dé down kí ló dé àwọn èèyàn sọ̀rọ̀ náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tọ́pọ̀ tẹ́ bá ti jẹ̀fọ́ kẹ́jẹ́ ká mọ̀. ah Segun shut up your mouth and get out of my house get out of my house now kí ló ṣẹlẹ̀ sórí ẹ̀ òpé ni ṣé ọmọ ọkọ tó ń sọ ṣá you are talking to my wife my life ìyàwó tèmi bẹ́ẹ̀ yẹn má jẹ́ kí n ṣe o yá jáde síta. ẹ̀gbọ́n mi torí pé mo ń try láti sọ̀tọ̀ fún yín ẹ̀yin sọ fún mi pé kí get out of your house ẹ̀yin tó yẹ pé ẹ máa tọ́jú mi dáadáa tẹ́lẹ̀ ẹ̀ ní láti consult anybody àdùfẹ́ sí anything àdùfẹ́ dà mọ̀mí this mọ̀mí dà ẹ wá sọ fún mi pé kí n kú lè yí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ojú yìí ò clear o gbogbo kí ni tó ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ kọ́tà ẹ̀ ṣe o mo dẹ̀ sọ fún yín sí o ẹ jẹ́ àwọn nǹkan tó bá ṣe sọ̀rọ̀ yín o mi ò lẹ́yìn kọ́tà ẹ̀ ṣe náà I want to go inside that house. Tí n bá jáde ẹ̀ tí n bá bẹ̀ ẹ́ bì, ò ní lẹ́ẹ̀kan tí màá ṣe fún ẹ. Mo ń bọ̀. Ẹ̀gbọ́n mi ẹ̀ stop mi o. Àlùmọ̀ bẹ́ẹ̀ tíráàbù báyìí nítorí ọ̀nà ẹ̀dẹ̀ fún mi jẹ́ ẹ̀kẹ́ sáìnì ẹ̀ pé káwọn yìí tó sáìnì ẹ̀. Wọ́n àtúfẹ́ àtúfẹ́ tó bá gbọ́ mi tó bá rí mi ṣe bí ṣe bí tó bá lọ kò ní dá kò ní dá kú ẹ̀ ẹ káre àdúrà yín á gbà ọ̀rọ̀ yín á dayọ̀ ọ̀rọ̀ yín ò ní dàrú olódùmarè á gbọ́ ti yín láìpẹ́ yẹ ẹ gba kọ́kọ́rọ́ ayọ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ ẹ káre. ẹ ṣe wọn jọ dádì. ọ̀kárè ọ̀kárè. ìyàwó mi tẹni pé kí n mú wá ohun rèé sà. ọ̀kárè ọmọ mi ọ ṣoríire ọ fi inú ṣoyún bẹ́ẹ̀ ọ fi ẹ̀yìn rẹ gbé ọmọ pọ̀n ọlẹ̀ ayé ó sọ nínú rẹ̀ ọ̀kàrẹ̀. ẹ ṣe sá. Ah, èmi ni mo ní kí ọkọ rẹ̀ ó mú ọ wá torí a ti rí i pé ẹ̀ ń ti ń lé lé lé lé látijọ́ yìí ẹ ẹ ṣe pé ọkọ rẹ̀ ò kúkú lè ṣe nǹkan ọmọkùnrin rẹ̀ ni ò lè ni ò lè ta kútu bó ṣe yẹ kó ta àmọ́ ju gbogbo rẹ̀ lọ gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ti ń rawọ́ raṣẹ̀ sí olódùmarè látijọ́ yìí olódùmarè ti fàṣẹ sí. Ah. ẹ wo arábìnrin bọ́ ọ bá ti dé ilé mo fẹ́ kẹ́ ẹ lọ sí ilé yẹ̀mí wò tẹ́ ti yẹ inú yín wò bí nǹkan bá dúró sí i lára. <laughs> bí mo sì ṣe ń fèmù mo sì ṣe ń fèmù mo rí yàtọ̀ kankan sá. ọmọ mi ọ̀sẹ̀ má dẹ́jà ọ̀sẹ̀ ṣe tí mo ní kọ́ ọ̀sẹ̀ wò mí oyún ti dé lọ́rẹ̀ẹ́ yẹ̀ wò ẹ mọ̀ wípé olódùmarè ò kúrò láàyè rẹ̀ ẹ wàá fògo f'olódùmarè lọ́pọ̀lọpọ̀ bó ṣe jẹ́ nù ẹ tún yin olódùmarè jù bẹ́ẹ̀ ṣe yìn tẹ́lẹ̀ lọ bó ṣe rí nu ẹ káre o ẹ níláre o ẹ káre o ẹ màmá ṣe o ẹ rọ̀ mọ́ gbẹjọ́ ẹ káre. kí ló dé kí ló dé kí tó ń wá ń bí tó ń kiri inú ilé bó ló ti ń bọ̀ tó ń má bọ̀ wá jókòó ah, ah. Ah, ẹ gbà mí kí ló ṣe tó ń le jù ṣé ò bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ lé ni. mo bá wọn lé. kí ló wá ṣẹlẹ̀. màámi ẹ̀ ń sùn o ẹ̀ ń sùn gidi gan ni o ẹ̀ ń sùn. mo rò pé orí àwọn ẹbí bàbá ẹ ò pé àwọn wo ló ń sùn orí mi orí dúró mi báyìí mo tún sọ̀rọ̀ sókè. Okay ó wá ní mò ń sùn ọlọ́run ní jẹ́ ń sunu ìyà mo dúró déédéé ni kí ló ṣẹlẹ̀ ohun tó bá ṣẹlẹ̀ ni kò jẹ́ ká gbọ́. tó bá wù yín kẹ́ múra jù báyìí lọ kẹ́ yọ gbogbo sífà kẹ́ kó sí gold kò sí nǹkan tí mò ń bá yín sọ nìyẹn ẹ ń sùn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí àbíamọ ó dẹ̀ ń dùn mí ẹ dẹ̀ ń wo ìyàwó ẹ̀gbọ́n mi wọ́n dẹ̀ fẹ́ bá ayé ọmọ yín jẹ́ ẹ dẹ̀ ń wò ẹ dẹ̀ ń wò wọn. ọlọ́run ò ní jẹ́ kán bá ayé ọmọ mi jẹ́ mi ò ní rírú ẹ̀ ohun tó bá ṣẹlẹ̀ ni kò sọ kí ló ṣọmọ mi ìyanu sọ̀rọ̀. ìyanu kì í sorúkọ mi miracle ni kẹ́pẹ́ mi ayé pè mí ní ìyanu. ohun tó wù ẹ kó jẹ́ èmi ò rojọ́ kí ló ṣẹlẹ̀. màmí sẹ́yìn ẹ̀rí ràn ní ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀rí pé ìyàwó ẹ̀gbọ́n mi wọ́n ti ń lo àìsìkì wọn ni wọ́n dẹ̀ sọ́wọ́ di gbẹ̀wò dání ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ ń wò rọ. ẹ gbà mí aṣọ ponú báyìí ọkọ lọ ẹ ti dorí kodò ó ń lo àìsìkí ẹ̀gbọ́n ẹ̀. yes. ó ń lo àìsìkí ẹ̀gbọ́n ẹ̀. Oh, kí ló máa ń ṣe yín gọ̀gàn náà tẹ́ ẹ̀ kí n rorí kí ló máa ń ṣe yín tó jẹ́ wípé ẹ kì í rí obìnrin àtọkùnrin kọ́ nífẹ̀ẹ́ ara wọn ìfẹ́ ànídọ́jú alẹ́ àfi bẹ́ẹ̀ ṣe máa mú bẹ̀tẹ́ máa báyé ìbẹ̀jẹ̀lẹ̀ màmá wa. màámi ah! màámi aṣọ ti ṣe tiyín mọ́ ọtí dọ́dọ̀ yín ojú yín ò clear mọ́ ta ló fẹ́ gbà mí rọ̀ ta ló máa gbà mí lọ́wọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run. kí ló kí ló ṣẹlẹ̀. ó ah. dà kò burú ní sùúrù gbọ́gbọ́gbọ́ tèmi wọ́n lo isaac ẹ̀gbọ́n ẹ̀. yes wọ́n lò ó. Hmm. èmi náà rí pọ́n lò inú ilé ta wà ìta ló fún wa. ẹ̀gbọ́n mi àti ìyàwó wọn. mọ́tò tó fi ń gbé obìnrin kiri ta lẹ tó rà fún mi. ó wáyọ́ tán ó rí ibi tó ti mọ ohun tó ń sọ mọ́ ó wá ṣe tán ló ń lo àìsìkí ẹ̀ ẹjọ́ lo àìsìkí ẹ̀ ẹjọ́ bẹ́gbọ́n ẹ̀ pàápàá máa lo àìsìkí ara ẹ̀ fúnra rẹ̀ ṣó máa ṣe ju yìí tó ń ṣe yìí náà lọ ni. Ah. ẹ ó wá sọ̀rọ̀ burú lẹ́nu oní wọ́n lo àìsìkí ẹ̀ wọ́n lo àìsìkí ẹ̀gbọ́n ẹ̀ fílẹ̀ o ẹ fi àdùfẹ́ lẹ̀ o ẹ má rojú ẹ pa o ah. ọmọ mi ni torí ìyàwó ọmọ ẹni ọmọ ẹni ni ọmọ tó ń ṣe dáadáa ọmọ tó yẹ pé mo ti bi láyé tí mo ti kọ́kọ́ wá òun làdùfẹ́ adùnfẹ́ adùnfẹ́ tèmi nìkan ọmọ tó dùn ọmọ tó yẹ kó tó bá mọ ọwọ́ wẹ̀ apágbà jẹun àwọn adé láìsìkì ẹjọ́ láìsìkì ẹ fi ilẹ̀. màmí o mo mọ nǹkan tí mo rí mo dẹ̀ mọ nǹkan tí mo sọ ṣùgbọ́n mi ò ní gbà ó ti lọ fún yín ojú yín ti ojú yín ti blank ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́. sọfẹ́ gbà mí lójú ni màá wáìpù ojú ẹ ojú ẹ dúdú ń sìn. àmì ọlọ́run bá ń gbọ́dọ̀ tí wà lójú yẹn jẹ́ wọ́n kò lè kú kúrò. gbígbá rẹ̀ dà sáhùn láti wá lójà kọ́ra ẹ̀dà sáwọn. àmì ìyanu ló ń bá yín sọ̀rọ̀ ìyanu miraku ìyanu miraku ìyakọ́ládé wọ́n ti. àdùfẹ́ ah, ah. a máa dà fàdùfẹ́ o mi mà ní wẹ́ẹ̀tì o ó mà ní sọnù mọ́ mi lójú. tí bá ah. yọ bàtà máa fi gbá ojú ẹ̀ ní òpònú ọ̀dẹ̀. ṣó yẹ káràtà tiẹ̀ máa sọ irú eléyìí kó bá lè jà ń bẹ̀ ẹ́ kí ló máa ń ṣe wọn gọ̀gọ̀ náà wọn ò rí ilé tó Dubai wọn á fẹ́ bayọ̀ bẹ̀jẹ̀ ni ó ṣe tán ó lo àìsíkì ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n aláìsíkì kò lè ṣe ju ìtí tọ́jìjọ ń ṣe tó ń ṣe fún wa tá à ń jẹun tá à ń yọ yìí lè láìsíkì ah, kí ló dé ó ṣe tó lè láìsíkì ẹ̀ ni ẹ fi ilẹ̀ jẹ́ kó lò tó bá yẹ pé mi náà mọ̀ bí tó ti ń sọ̀rọ̀ àìsíkì nígbà tí bàbá yín wà láyé ni èmi náà ti láìsíkì bàbá yín kó tó lọ kú sílé obìnrin ṣíọ. yeah, yeah. ọ̀nkú mi. ó ti o ìwọ tí mo pè látàárọ̀ pé kó wá rí mi ló wá ń bọ̀ nsìn. ẹ má ẹ má bínú traffic ló fà ẹ má bínú sá. kí ló ṣe ẹ́. ẹ má bínú. ṣé o rò pé màá fi gbogbo ọjọ́ jókòó sílé díẹ̀ omi ẹ̀ mo ní kí n má bínú and first of all ẹ ṣe tẹ̀tí ẹ pè mí pé kí n wá torí mi gan ó ti pẹ́ tí mo ti fẹ́ rí yín ọ̀nkú mi ẹ wò without any any ó dá mi lójú wípé ìyàwó ẹ̀gbọ́n mi ń lo àìsíkì wò I'm sure ìyàwó ẹ̀gbọ́n ń lo àtìkí ẹ̀. yes. ṣé ìyẹn ló fa kó mọ bá ẹ̀gbọ́n ẹ lo agídí kó mọ bàjà ẹ ṣé ìyẹn ló fà á ṣé o wà ń bẹ̀ ńgbà tó ń fẹ́ra wọn àbí wọ́n lo fi ìyàwó ẹ̀ fún. so wọ́n ti wá rojọ́ fún yín wọ́n ti pè yín wọ́n ti pè yín àbí. yes kò sí kò lẹ́tọ̀ọ́ láti pè mí ni. ok òbúrò ẹjọ ẹjẹ ń bèrè lọ́wọ́ yín ṣé ó make sense wípé bí ẹ̀gbọ́n mi bó ṣe dàgbà tó yẹn kí wọ́n má lè make one single decision láì consult ìyàwó wọn ṣó make sense kò sí ìwà ṣe pé mo bá wọn jà mo kàn notice ẹ and to me kò make sense mo kàn decide láti point ẹ out that was it. miracle. sá. ṣé wọ́n ń tọ́jú òǹkà mẹ́sàn-án kà ni bó bá tiẹ̀ jẹ́ pé tòótọ́ tòótọ́ ni ìyàwó ẹ̀ lórí ẹ̀ ṣé ó yẹ kó lè confront ìyàwó ẹ̀ àtẹ̀gbọ́n ẹ̀ pé kan ìyàwó ẹ̀ ń ṣe ìyàwó ẹ̀ ń ṣe bákan fún ẹ. ẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ tó o bá máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wà á make report wà á wá sọ fún mi tàbí kó o sọ fún mọ̀mọ́ yín so à á wá solution bí whether it's true or not à á mọ̀ ọ̀wá ń lọ ń sọ fún lọ́kọláyà ṣé wọ́n lọ fẹ́ wọn fúnra wọn ni ìrẹ́pọ̀ lèmi fẹ́ láàrin yín o èmi ò fẹ́ ìjà o má jẹ́ kí ọ̀rọ̀ obìnrin kó dìjà ìwọ àti ẹ̀gbọ́n ẹ̀ get me right get you right sir next eh, time eh. tí n bá ti notice irun kan bẹ́ẹ̀ màá pè yín tàbí kí n sọ fún mọ́. Eh, yes sir. pe ẹ̀gbọ́n ẹ̀ màá bá sọ̀rọ̀. kẹ pé wọn kẹ bá wọn sọ̀rọ̀ nítorí lójú mi kò make sense o gbogbo gba ẹ fẹ́ ṣe anything jẹ́ n bèrè lọ́wọ́ ìyàwó mi jẹ́ n pè ìyàwó mi jẹ́ n bèrè lọ́wọ́ ìyàwó mi bóyá kí n ṣe bóyá kí. wọ́n lè sọ pọ́ǹtì. hello? báwo ni. àdúgbò ẹ ò ọkọ. èmi mo fẹ́ kó wáyè kó wá rí mi lórí ọ̀rọ̀ pàtàkì kan. Oh, oh, eh, bá discuss yẹn tán màá bá discuss yẹn tẹ̀ sọ yìí náà so a máa discuss eh, very confident and ṣe a máa discuss ṣé grandma àbí ìyàwó ẹ. no ìyàwó mi ni mọ́mí. mọ́mí. ok eh, but mo fẹ́ kó o wá rí mi kíákíá o. ẹ kò sí wàhálà bí èèyàn àti mọ́mí bá ti báyìí a máa mọ táyì tó máa jẹ́ máa jẹ́ kẹ́ mọ́. kò burú ó wà very important jẹ́ kí n rí ẹ o. ok. okay. pè mí ṣe bẹ́ẹ̀ náà ti gbọ́ fúnra yín wọ́n fẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ ìyàwó wọn gbà tó máa wà convenient láti wá rí ọ̀nkún wọn ọ̀nkún wọn ó tó máa kọ́ béèrè lọ́wọ́ yẹn ṣó make sense. ìyẹn ò kàn ẹ́ fi èmi àti wọn lẹ̀ tèmi bá rí gbogbo èmi náà fojú lẹ̀ máa wo nǹkan tó bá ń lọ màá lè sọ fún màmá ẹ pé kó fojú sílẹ̀ ká mọ nǹkan tó bá ṣẹlẹ̀ ìwọ kọ́ ló máa make decision nu ara ẹ pé ó ń fẹjọ́ ẹ̀ sún ìyàwó àbí. ok ìyàwó wọn ló máa make decision gbà tó máa wá rí yín. àní ìwọ òkú mọ mi ò fẹ́ kó lẹ́jọ́ tiẹ̀ nínú mi ìrẹ́pọ̀ ni mo fẹ́ láàrin yín má jẹ́ kó lẹ́jọ́ tiẹ̀ nínú mírẹ́kù ọ̀yọ́ mi ti ń jáde o mi ò mi ò mi ò mo ti ń jáde o ah, ìyẹn ti ń bí ẹnu sìn. no ah. mom we are still waiting. Yeah, when I went upstairs, she was already set. I'm a so miss flight by mom. There's no time again. Mommy, we are going to miss our flight. Time till love. You shut up. Flight was missed. Ah, uh, your flight is still at 10. Your flight is still at 10. Kí there and this is just 3. Okay, ah, okay. But mommy, I just hope we meet up with the flight. Kí ló dé tẹ́lẹ̀? Our ah, time ti ń lọ. Ọjọ́ ọ̀gbẹ́ pé first time ni. Àṣẹ̀ṣẹ̀ tó gbé bẹ́ẹ̀ ló máa ń ṣe yìí. Ó ti tọ́ ni, ó tọ́ ni mọ́mi. Ẹ lọ bí kọ́ńtẹ́ẹ̀tì. Ẹ lọ. Ah, àbúrò mi. How are you? Auntie. Auntie. Ah, ah, oh, my morning. Welcome, ma'am. Good afternoon. How are you, my darling? Good afternoon. yes, ma'am. Ah. Eh, admission mo tí mo ń sọ fún yín gbà yẹn. Ó ti so they are traveling. Oh, congratulations. Thank you, Thank ma. Oh, our bẹ̀rẹ̀ school next month so money need pé kó settle down. I know. <sighs> Ó ta ní àti ìpẹ́jù sẹ́. Mo kò fẹ́ ká tètè lọ kí n lè time lati bá yín ṣeré kẹ́ tó máa ni. Àti ìpẹ́ a máa réwu lọ́sàn. ẹ rí mi o à ń réwu lọ́sàn àbí ẹ ti rélé ṣùgbọ́n ewu rẹ ni ó wà important mú láti rí yẹn. ẹ ẹ madalis ẹ̀yin nìṣó ni mọ́tò máa bá yín sìn ẹ má wọrí mo mọ bó ṣe ń ṣe yín ó yé mi ó yé mi ayọ̀ ni. ẹ máa lọ sí o ní ju twenty minutes o ní ju twenty minutes. mi ti ẹ̀ lò tó yẹn. thank you bye bye. all right darling all right. Bye -bye. safe yeah. Uh, All right, darlings. Mommy, don't stay long. Bro. What you gbọ́. Lucien, answer. Ẹni mo ní kí n wá rẹ̀. Eh. More important. Eh. Adé, Adé. Ọkọ mi. Akim. Eh ah okay ah congratulations o ẹ ah ah ní kíákíá bẹ́ẹ̀ ni. ó <laughs> bá ṣe fortieth birthday. oh really yes that's nice <laughs> ah, ah ọdún amárọdún ìgbà ọdún ọdún kan ni that's why ọdún ẹwà jẹkẹrù bá mi. ọ ọ ẹ má jẹkẹrù bá mi mo ní kí n wá rí yín náà ni ẹni tá a bá ti sìlá ń jarun pa ni mo fẹ́ ṣe surprise birthday fún ẹ. that's fine that's fantastic. beautiful. <laughs> fantastic. wọ́n á ní kí wọ́n bá yín pé ẹ̀mọ̀ kẹ́tẹ̀ lè yá mi lówó ẹ̀mọ̀ ẹ with the situation of things nsìn àwọn nǹkan ti wà expensive so irú surprise birthday tí mo fẹ́ ṣe fún yẹn ẹ bá máa mi yá mi bí i ten million bóyá tẹ bá ṣàrí bí eight million ṣá kẹ yá mi kí n lè fi ṣe gbogbo ẹ kí gbogbo ẹ jọra wọn ó ti yé yìí náà. <laughs> ẹ̀rín òṣìwò lórin kí ló ṣe é mẹ́tọ́ mi kí ló dé tó máa ń wùwà bó ṣe ń wùwà ah, ah. really ah, ọkọ ẹ fẹ́ ṣe fortieth kí wàá ní títí ẹ lórí surprise tó lówó lọ́wọ́ ṣé òun ló ní kò ṣe wà ní ẹlẹ́ni ò túmọ̀ kọ́kọ́ sí o o kàn ṣáà fẹ́ ṣòfò àyè ṣá wípé owó kan wà tó lè waste why are you doing this? kódà. Oh, it's not a waste of money it's the new trend na wọn kọ mi ṣe fortieth birthday mo dẹ̀ fẹ́ ṣe surprise fún mo dẹ̀ fẹ́ throw big big party i mean máa pè yín máa pa àwọn ọ̀rẹ́ yín and all that. Eh, you will do it with the money that you have ní owó tẹ̀yàn bá nínú wọn máa ń ná àṣejù nígbó sórí ẹgbẹ́kẹgbẹ́ burúkú tẹ̀ máa ń kó káàkiri especially ní Instagram yẹn ẹ máa raṣọ ní àwọn ẹ máa fi aṣọ aṣọ aṣọ ẹbí ẹ máa fẹ́ máa nìyàn lára o fẹ́ ṣe patíǹsì sílẹ̀ kan ò ní ọwọ́ tèmi tó ti fẹ́ gba eight million jọ nítorí ọlọ́run mẹ́tọ́ mi níbo lo ti fẹ́ rí dá padà ṣé nínú owó aṣọ ẹbí àbí tí ìtọ́ fẹ́ ná fún ẹ pàtí torọ́ yín ò pé má já padà lọ́ máa invite àwọn èèyàn máa ná mi lówó ẹ̀yin kan máa ná mi lówó àwọn ọ̀rẹ́ yín náà máa ná mi lówó. so ti bá mi náà lóhùn fẹ́ ná ẹ one million. Ah, wọ́n máa máa rí dá padà fún yín. má wọrí ọmọ tó ṣẹlẹ̀ dàdí ò ní pẹ́ dé tó bá ti dé kó jókòó kó bá sùn. Eh. kí jókòó dé wọn ah, máa dúró máa máṣọ náà o. àjọkẹ́ kò sí wàhálà ah ẹ máa máa ṣe bíbí one fifty two hundred eh. ẹ̀hẹ́n na aṣọ fifty thousand tẹ́ mú látọjà tẹ́ máa tà fún wa ní one fifty two hundred ẹ̀yin tẹ́tayé yín bá ti fẹ́ ta pa orí aṣọ lẹ̀ ń bọ́ sí ẹ̀ máa jèrè lára àwọn èèyàn káàkiri ṣé aṣọ tẹ̀yìn mú fáwọn èèyàn ní one fifty yẹ ṣé one fifty ló bá látọjà are you not supposed to give us aṣọ kẹ́ ẹ fún wa lóúnjẹ oúnjẹ èlò làwọn èèyàn ń jẹ má wọrí ṣe bó fẹ́ ṣe. ṣé plate eight thousand per plate and all that. wọ́n sọ fún ẹ pé bí pa àbí wọ́n ní kò dá pàtí sílẹ̀. Oh, ẹ náà láti ṣó náà ẹ trending things ní náà tí dadi bá ti dé bá sọ. èmi máa dúró o. Oh. Ọlọ́run tó lẹ̀ mímí o. Babe, your phone is ringing. Oh, ah, you couldn't help me check. Sorry. Hello, Doctor Femi. Oh, madam, ẹ káàsán ẹ̀rọ. Ẹ̀rọ ṣáà, ẹ̀kẹjọ mẹ́ta. Result test ẹ ṣe, òun fẹ́ sọ fún pé ìgbà lè máa Oh, okay. Ẹ eh, Ẹ lè sọ fún mi tàbí kẹ́ fi ránṣẹ́ ẹ̀wọ̀ mo busy díẹ̀ bákan ẹ mọ̀. All ma, congratulations ma. Congratulations. Congratulations, but why are you serious, Dr. Femi? Ẹ wo, ẹ má wá mi jàre, kí ló ṣẹlẹ̀? Ẹ sọ nǹkan tó bá ṣẹlẹ̀. Sincerely, I can attest to it that you are truly eight months pregnant due to the test that we carried out. <laughs> Dr. Femi, Are you kidding me? How would I be pregnant? I don't even have any reactions. So báwo ló ṣe fẹ́ jẹ́? Àwọn kan wà tí wọ́n bá lóyún, wọ́n lè má rí symptoms kankan. Àyàfi ìgbà tó yún ọba tó ń grow nínú wọn. Ara dẹ̀ yàtọ̀ sí ara. Ṣùgbọ́n I can confirm today that you are eight months pregnant. Oh my God. <laughs> oh my God, oh my God, oh my God. Eh, I, I, I don't know what to say. Ẹ ẹ máa pè yín padà and I will definitely visit the hospital as well. ẹ jẹ́ ń pè thank you so much god bless you i'll call you back ẹ ṣé hey guess what okay pregnant. <laughs> you, you, oh my god. you are pregnant. ah! babe. babe calm down i'm not even sure because i'm not feeling anything. See, what is so fun wa what is so fun i'm perfect. baby, èmi àti ẹ sọ̀rọ̀ not quite long. Ó tiẹ̀ sọ fún mi pọ̀ ń Babe, I'm worried about our traveling process. Torí mo ṣe ní kí n wá face to face, like what is actually going on? Actually, I'm working on it. Ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé èmi àtẹ̀gbọ́n mi jà so ó kàn máa delay díẹ̀. Kínkínní just small time. Come on mo ti sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ mi pé mo ń travel by mountain so kí ni mo fẹ́ sọ fún wọn why. ẹ ní sùúrù ní sùúrù just calm down ṣebí ṣebí n rè náà n rè so check lele ẹ̀gbọ́n mi ti sign ẹ so nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé tèmi àti ẹ̀gbọ́n mi bá ti settle sí màá mo lọ bá ìyàwó wọn àwọn náà máa sign ló bá tán we are good hmm? please do something fast. Okay, I think I need to go now. Uh, go, Bísí báwo, you just came now. Àbó tí ń bínú nìyẹn ni. Babe, mi ò bínú. Mo ti ń lọ. Mo fẹ́ débi kan mo kàn ní kí sáré wá wò ẹ̀ ni. Nìkan hmm, ni bó lọ ní tó ń lọ. Nísìrò jẹ́ mú fóònù mi jọ. Nísìrò jẹ́ mú fóònù mi. Ọ̀gá, ọ̀gá yín dúró dè Okay. Okay. ń kàlẹ̀ kà. Ó ti pè mí náà. Ó ń rẹ̀ mí járe, ní kò máa bọ̀ lókè. Okay. ọ̀rẹ́ alpha adé o kí ló sọ. Ah, pépà tí wà nílò dì tó wà. ó yẹ kó mọ̀ pé always on point. Mm-hmm. jẹ apple náà. wo pàdé kí n yàdí yẹn tí n bá yàdí ẹ báyìí nísìn àbí kúrò ní ọ̀rọ̀ pàtàkì. <laughs> wo ohun tó jẹ́ kí n wá sọ́dọ̀ ẹ̀ mo fẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe ojú àwo làwọn fi ń bọ̀ bẹ́ẹ̀. ten million péré ni mo fẹ́ ọ̀rẹ́ mi yá mi mo ti wá káàkiri mi ò rí mo dẹ̀ mọ̀ pé òun nìkan náà ló lè gbà mí tí n bá ṣe business mo fẹ́ ṣe tán why not má dá padà fún ẹ. ọmọ kí wọ́n ti gbàgbé. lọ́hùn. Ah. ká ní mo rántí ni èmi àti discuss pẹ̀lú ọmọ mi kí wọ́n tó dé so màá tiẹ̀ o nílì láti wá síbi màá ti get back sí ẹ. ọ̀rẹ́ kò ilé tí mo ti dé náà báyìí. ẹ ẹ jọ since ni mi ò rántí discuss mm-hmm. just give me some little time just sáré discuss pẹ̀lú ọmọ mi thank God pé òun gan wà around. o ṣe o ṣe ọ̀rẹ́ mi. ó ń ó ní kí n jẹ kínní lẹ́ẹ̀kan ó má dàbí ẹni pé mo kàn kọ́ lọ́wọ́ ẹ̀. <laughs> ọ̀rẹ́ mo jẹ́rìí ẹ̀. <laughs> ó yẹ kó ohun tó máa ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni ni. <laughs> mo ló jẹ tẹ́lẹ̀ ni. mo tún ní nǹkan yẹ̀ wò. Uh, um, it's a done deal. for real o ti bá mọ̀mí so wàá kọ̀ fún wa The next week upper week uh, a máa wo nǹkan tó máa ṣẹlẹ̀. Ah, ah, ọ̀rẹ́ next week báwo business tí mo fẹ́ ṣe yìí ó wà urgent gan ni sí kò síye bó o ṣe lè yá mi lówó yìí mo máa dá a padà fún ẹ ten million kò síbi tí mo ti fẹ́ rí mo ṣe sáwà bá ọ̀rẹ́ mi. Eh, we are not talking about returning it now mi ò ní kò ní dá padà ó ní a discuss èmi àti mọ́mí discuss nsìn bó dẹ̀ ni pé ó mọ̀ pé mi ò lè ṣe nǹkan bìyànjú náà i don't do things on my own and we discuss that mo dẹ̀ fún ẹ ní feedback mi ò ní pẹ́ àyà ah, ẹ̀ a máa yà ẹ̀ next week upper week okay that's fine abi. okay mo ti gbọ́. ṣé o máa jọ gẹ́gẹ́ sí. ah no mo wà okay mo wà okay. o sure eh, for him mo wà okay. <laughs> o ṣe gan thank you very much mm. next week abi. Eh, uh, okay okay mo ti gbọ́ all right o ṣe. guy I need láti ríra báyìí. ajá máa wọgbá fún gbogbo wa. Hmm. Ah, hello. Hey, what's up? <laughs> Mama? máa okay, oh. Ah ah, tó pẹ́ kí la wà fúnra wa fún. <laughs> Àwọn ọmọ yẹn tá a bá tọ́ wọn bẹ́ẹ̀ yẹn, Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa. Àwọn lọ́lá wà. Mm. Amọ́lọ́lá wà náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni hmm, tẹ́mi bá ti délé ń sìn máa ṣàlàyé fún wọn ẹ̀ ó túmọ̀ sí pa máa pè é lálẹ́ yìí nìyẹn o ẹ̀hẹ́n no I'm on my way home mo ti ṣe tán mo kàn yà lọ́dọ̀ àwọn tí o mọ̀ pé mo tún máa ń supply irun and all that ẹ̀hẹ́n ẹ̀hẹ́n so mo kàn sáré tó orun fún àwọn kan. mo ti ń mú òwúwa báyìí mà. fún bọ́ síbí bọ́ síbí ah. àbí sórí mọ́ mi ni. wọ́n ti wakọ̀ wọ́n dá. ẹ ló ti lọ látẹ̀kọ́ ó ti pè mí ó lòun ti fẹ́ dé Ẹnugate estate and that should be like hours back bóyá mọ́tò ẹ̀ tiẹ̀ ti bàjẹ́ ni wo lọ bá mi chẹ́kẹ̀ lọ bá mi chẹ́kẹ̀ mú fún máa waste time tó máa máa tójọ́ tí ò ní mínì nìyẹn. mo ti pè é pè é pè é kò gbé kọ́lẹ̀. òbí bú fún sẹ́rìn bú fún mo ní o sáré sáré jọ ọdẹ. wéètì wéètì wéètì wéètì o ọ̀yà báàkì wẹ̀ olúwa mi mami èmi ni o. ah kí ló dé. mami. ah mami. gbọ́n má lè lọ tí wọ́n kó fóònù nínú ọkọ̀ tí wọ́n tún fi kíì sí lẹ́nu àbí wọ́n lọ ṣe ṣọ́pìnì kò lè jẹ́rú àárín. sẹ́rí àjò yóò mú fura dání ìta lèèyàn lè bí ààyè níta máa wínú èyí wàhálà nu ẹ́sítéètì nu ọ̀rẹ́ ipá àtà ń gbélé ojúlé mẹ́fà ni á ti pera wá àbíra wa lọ́rọ̀ ah, ah. àwa lè jẹ́ pé ẹ jí mọ́ mi ẹ ṣe máa jágbàlagbà ni. ń ah, eléyìí ọjà fídẹ́ǹsì wo ó gbé ń padà sí ibi tó ti gbé mi. bọ̀ mú fún náà wá gbé mú fún mú fún òun dà mọ́mí dà àdùfẹ́ dà. mo rí wọn àmọ́ rí wọn tán. Ah, mú fún don't start jọre àdùfẹ́ dà jàre iye owó ni rí wọn ò rí wọn tán. ẹ mo rí ni torí bí mo ṣe rí ọkọ̀ ọkàn mi ti balẹ̀ pé mo ti rí wọn máa wò pé kí n wọnú ọkọ̀ ńgbà tí èrè wọn ń ta mo bá dénú ọkọ̀ ẹ̀yìn bá wọn ah, ah, ibo ni mọ̀mí lè lọ ńgbà wọn wẹnu ọkọ̀ mo hmm. bá kọ́kọ́rọ́ mbẹ́ ńgbà wọn gbójú wọlé fóònù mo rí ah, ah, mo bá bu fóònù má bẹ́ẹ̀ sí ní pariwo wọn káàkiri pé màmí o màmí o mo ṣe húú. o de go straight to the point so ìgbà wo wá rí ló wá rí àdùfẹ́. ibi pọ́ìntì náà mò ń lọ máa wò pé sẹ́mi pàdúgbò ń bò pé stéètì ni ìrẹ́ nìkan kan sọ pé wọ́n tanu ìrẹ́ nìkan kan béèrè máa wò pé ah, o lè jágbà kọ́ mọ̀ ṣe lójú fèrè. bí mo ṣe à ń wò ó dàbí pé wọ́n ti jí mọ́ mi gbé o ìjọ pẹ̀lú tí mo rí mo pè wọ́n mo parí. ọ̀gá iná iná ajẹ́ tí wọ́n wọn lọ ada ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀ mọ̀ sí bá àwọn ẹ̀wò ẹ̀jẹ̀ ẹ̀wò mo ti fẹ́ wọ́n lọ ní ìsìn máa rí wọn. Sani. Sani yẹn, Sani. Mami, mami ẹ bọ́ síbi, ọmọ yín dàjọ́, ọmọ yín dà, bíláàkù dà. Ó wí bẹ́ẹ̀ ó ṣe fẹ́ àbí, màá lù ú ṣẹlẹ́ṣẹlẹ́ ni, ẹ gbé bíláàkù jáde. Kọ́ládé kí ló dé tó ń ṣe báyìí ò dẹ̀ ṣe sùúrù, kí ló ń ṣẹlẹ̀? Ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Ok, nice one, nice one. Ọmọ yín dà, bíláàkù dà kò sí lé kí ló ṣẹlẹ̀. mami wọ́n ti jí mọ́mí gbé wọ́n ti jí fẹ́mi gbé wọ́n ti jí ayé mi gbé wọ́n ti jí gbé wà mírẹ́kù ló dé wá di ọ̀rọ̀ yìí ó sọ bẹ́ẹ̀ Eh, wọ́n ti jí màmí gbé wọ́n jí màmí gbé. ẹ bá mi pè síta o. fóònù mi dà. ẹ bá mi pè síta o. ẹ gbà mí ẹ jọ kò sínú léyìí o. ẹ bá mi pè o. Ah, ìyanu ti ṣe miracle ó ti ṣe miracle irọ́ wọn ò lè gbé mọ́ mi lọ́bì kankan. ok ìfẹ́ mi ayé mi. switch off ló tọ́. mo mọ mo bọ̀ kó o ti máa pa fóònù. ìfarabalẹ̀ ó lè ah, jẹ́ nẹ́tíwọ́ọ̀kì o. all right òun náà mọ nǹkan tó ti ṣe ẹ ṣàbà ń pè síta nice one nice one ó máa ṣe ẹ̀wọ̀n tó ṣe okay mami mẹlẹkùn máa ṣe ẹ̀wọ̀n máa fìyà jẹ máa dín pẹ̀lú ẹ ó máa mọ̀ pé wọn wọn fi mọmí bá mi ṣeré wọn fi mọmí bá mi ṣeré irú nọ́ọ̀sẹ̀sì wọlé lè mami ẹ má bẹ̀ mí o. ọlọ́wọ́ ní jẹ́ wo wo ikọ́ kò ní ṣàyí méjèèjì ìyá ò ní jẹ́ àyí méjèèjì ah mo dárò ah ìyanu ti ṣe nǹkan báyìí ó ti ṣe mírèkù fún wa báyìí kí ni mo máa ṣe o eh, jẹ́ ń pé bàbá ọkọ mi jẹ́ ń pé bàbá ọkọ mi o mo dáràn mo ní máa gbà. ẹ ló lórí ẹbí. ẹ ló ìyá kọ́ládé. Ah, wọ́n ti jíyàwó kọ́ládé gbé o. wọ́n gbé yé wọ́n jíyàwó kọ́ládé gbé àbọ̀ ọmọ tó ń sọ ni. ó dẹ̀ ní àbúrò òun ó lọ ìyanu ló gbé. Ah, kí ló ṣe lè ronú bá. wọ́n pé mírèkù ló gbé ìyàwó kọ́ládé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. ohun tó sọ nìyẹn o. báwo lẹ ṣe máa ronú bẹ́yẹn. it's not done èmi ò rò bẹ́ẹ̀ o. ẹjọ ẹjọ ẹjọ ẹni o ìbínú ni kọ́ládé bá kọ̀ bí o ó ní kò sí tí òun ò ní ṣe fábùrò òun o ẹ gbà mí olórí ẹbí ẹjọ ṣàánú mi o ẹ ẹ mo ti gbọ́ ẹ bá mi yanjú ẹ o. the wedding ring yẹ mo kú. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má bínú torí ọlọ́run ìmọ̀dé tẹ fi mú mi wá síbí báyìí ṣe rí ọkọ mi tẹ́ ń wò yẹn tí mo ṣe ti ń pẹ́ jù tí ò bá rí mi ó ṣe é ṣe kó kú anything ló lè ṣẹlẹ̀ sí i ah. èmi àtọkọ mi à kì í yára wa lọ títí báyìí eh. mo dẹ̀ ti sọ fún pé mo ti fẹ́ délé àbúrò mi ò yẹ tẹ́ ẹ̀ bá rí lísì mi ní mọ́tò nǹkan tó dáa. jíjẹ jẹ́ ìbínú tán ibi ló máa gbé. Mm-hmm. Eh, àǹtí mi kò rí bẹ́ẹ̀ o ṣe rí mi àtọkọ mi ọ̀rọ̀ wa bíi ìfẹ́ àdàbà látọ̀run ni a kàn nífẹ̀ẹ́ ara wa ni bẹ́ẹ̀ ṣe ń wò yẹn tó bá jẹ́ pé òun náà ló ṣẹlẹ̀ sí báyìí náà bí ṣe ń fìlì ló máa ṣe máa máa fẹ́ ẹ lè understand o ìfẹ́ yẹn pọ̀ gan. owó zi o. ẹ nífẹ̀ẹ́ ara yín àbò ẹ nífẹ̀ẹ́ ara yín àbò fẹ́fẹ́ lù ó sọ fún mi náà ṣe àwa tó ń wo bíbá ẹ tí wà bí gan àbí àṣẹ ló pe wá ọ̀rọ̀ lè jọ mí lójú wọ́n ní kó ń pè ẹ́ wọ́n ní kó ní nọ́mbà ẹ̀ tó bá já ilé kan wọn lásán ò lè kú. iṣẹ́ rí bí mo ṣe wà yìí owó tí wọ́n bá fún yín mo rẹ́dì láti fún yín ní three times owó yẹn ẹ wò mo lè double ẹ̀ by four. kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ four hundred fifteen million ni. wà fún yín twenty million.